وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أعرف ولوبا أترى عليكم يكيلوبا àti àánú ọlọ́wọ́ba àti ìrìnàjẹjẹ tán ọlọ́wọ́ba fún annabi sallallahu alaihi wasallam eléyìí tí ṣe aṣíwájú ẹ̀dá alékún kí ọlọ́ọ̀bá anú ọlọ́ọ̀bá orí ọjẹ́jẹta ọlọ́ọ̀bá kọmọ̀sára ìmọ̀bá annabi sallallahu alaihi wasallam àti àwọn alálẹ́ annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àti gbogbo olùrí ọjọ́ na nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dà qiyamah نعم eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ òun náà ni àwọn ṣurutu la ilaha illallah àwọn májẹ̀mú tí ó wà fún gbólóhùn la ilaha gbogbo ẹnikẹ́ni tí

nítorí nǹkan tí gbólóhùn yí kó sínú lọ́wọ́ bá alẹ́kẹ́lá fi dáwà nítorí tawhid nítorí tawhid káfí ìbádà káfí ìjọsìn káfí rìnlẹ̀ fún ọlọ́wọ́ bá nìkan kọjá sí pé gbogbo ìtànpè ní ìran ìbádà ìtànpè ní ìran ìjọsìn kọjẹ́pọ́lọ́wọ́ bá nìkan láàmà ṣe fún bákanáà kí a sì ìgbàgbọ́ kádẹ̀ tako gbogbo ìjọsìn fún nǹkan mí Ibadallah a ń ka àwọn ṣòrótò gbónà yìí wa ṣùgbọ́n ká tó tẹ̀síwájú sáré wa létí bí gbónà yìí madlulu hadhihi al-kalima nǹkan tí gbónà yìí nǹkan tó ń tọ́ka sí nǹkan tí gbónà yìí tó ń pè wá sí ẹjẹ́ ká sáré wa létí nítorí pé tí a bá wòye sí dáadáa rí pé ilẹ̀ ti ta sí tí a ti ṣe ìjòkó ìgbẹ̀yìn látara àwọn ètò kan sí kejì eléyìí tí a ń kó papọ̀ kí ó lè bá jásí ọ̀rùn fún wa nínú mọ́ṣálásí yìí àwọn náà ló fa ìdíwọ́ ránpẹ́ nítorí pé ó mú wa láti àdá ìdánilẹ́kọ̀ọ́ ìdúó fún gbèdéke àsìkò tí a fi ṣe àwọn ètò náà so ẹnu gbèdéke àsìkò yẹn wà ní so a ọ̀pọ̀lọpọ̀ ó ti máa gbà pé àwọn nǹkan kọ̀ọ̀kan nígbà lọ́pàá ló jẹ́ pé ó sáǹfà ní púpọ̀ tí a bá fẹ́ kí ọ̀rọ̀ tí a tún máa sọ yìí kó nítumọ̀ kí àgbọ́yé rẹ̀ kí ó sì yí àwọn èèyàn sí ní ẹ̀kúnrẹ́rẹ́ àfi kí a rọra sí àgbéyẹ̀wò díẹ̀ nínú àwọn kàtà àti sọ̀sẹ́yìn tó ẹ́sì pé yóò mọ̀ ṣe ìrántí fún wa yóò sì jẹ́ kéré tàbí bá lọ ìlú ìdíkó lè nítumọ̀ nínú àgbóyẹ nìkọ̀kan wa àṣẹ rí gbólóhùn la ilaha illallah àgbólóhùn yìí ó dúó lórí erigun méjì kan tó ẹ́sì pé orígun méjèèjì yìí ó pàtàkì gan nínú àgbóyẹ mùsùlùmí orígun méjèèjì ọ̀nà ni annafiyu wal isbat annafiyu wal isbat ìdánpé ni annafiyu ọ̀nà ni kí agbí nǹkan kú kátàkù nǹkan kí a alé nǹkan jìnà ká sọ pé kò sí nǹkan ká ṣe àìfìrinlẹ̀ nǹkan ká ṣe àìfìrinlẹ̀ nǹkan kan ìdánpé ni annafiyu ni ká sọ pé kò sí kankan ká takò nǹkan ẹlẹ́ẹ̀kejì oná ni al-isbat ká fi nǹkan rinlẹ̀ pé nǹkan yí ń bẹ gbólóhùn orí nǹkan méjì tó gbólé lórí nìyẹn a ṣẹ́rí gbólóhùn yìí dẹ̀ ní òun ni gbólóhùn tó tóbi jùlọ kódà li ajli hadhihi al-kalima kòlíkùnà nítorí gbólóhùn yìí lọ́lọ́wọ́ bá àríkẹ́lá fi dáwà wà lè ájìlí ha kòlíkọtí dúnìyà wà l'áàkírọ̀ nítorí lọ́lọ́wọ́ bá àríkẹ́lá fi dá ayé àtọ̀run lè ájìlí ha kòlíkọtí jannatu wà náà nítorí gbólóhùn yìí lọ́lọ́wọ́ bá àríkẹ́lá fi dá jihad nítorí bá àríkẹ́lá fi ṣe fi ẹ̀sìn ولأجلها فرق بين الناس فريق في الجنة وفريق في السعير nítorí gbólóhùn yìí lọ́wọ́ bá rí kí láti ṣe òpinya láàrin àwọn èèyàn àwọn kan ma lọ́nà aljanna àwọn kan ma lọ́nà náà nítorí tahqiqu hadhihi al nítorí ìsọgbólóhùn yìí di òdúdú ní ìgbésí ayọ́mẹ̀dé gbogbo ẹnikẹ́ni man haqqaqa hadhihi al-kalima dakhala al-janna wa man dayya'aha dakhala an-nar gbogbo ẹnikẹ́ni tó bá fi gbólóhùn rinlẹ̀ tó sọ gbólóhùn dòdòdó nínú ìgbésí ayé rẹ̀ àti gbogbo tí gbólóhùn pè wá sí rẹ̀ níbẹ̀ wà janna gbogbo ẹni tó bá rá gbólóhùn láre àti nǹkan tí gbólóhùn pè wá sí yóò wọ́ná kọ́nà kó sọ wa kú ṣẹwárí bí gbónà yìí ṣe tóbi tó yìí orí erigun méjì ló dúó lé lórí nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀rẹ̀ ni pé ọlọ́run bá nígbà fẹ́ ká gbàgbọ́ yí pé nínú ẹ̀sìn wa nǹkan méjì pàtàkì nǹkan gbogbo tí ò bá ti dá agbọ́dọ̀ máa takò ká mọ́ sí lọ́fí pé ilé yóò sí lọ́ẹ̀sì ilé yóò sí lára ẹ̀sì Ọlọ́run ò fẹ́ ilé ìbáyìí Ọlọ́run bá ànẹ́bì ò fẹ́ ilé ìbáyìí annafiu nínú orígun tó lágbára ní ẹ̀sìn wa lọ́wà ilé ìbáyìí làwọn gbogbo àwọn ànábì Ọlọ́run bá tó ti kọjá lọ náà nǹkan tí wọ́n fẹ́ gbọ́ lẹ́nu wọn lílé ìbáyìí táwọn jọ wọ́n fẹ́ fara ní wọ́n ọmọdé yìí fẹ́ gbọ́ kò yí bá rí sí àwọn ànábì Ọlọ́run bá ẹni tán pa ń ṣe nǹkan báyìí mọ́ títí dò ní

ká negate nǹkan ká tako nǹkan bí kò sí nǹkankan ọlọ́run wà ní gẹ́gẹ́ tí kó yọ wípé kẹ́ tó ṣe isbat gbogbo ẹnikẹ́ni tó bá mẹ́fì nǹkankan rílẹ̀ ẹ kọ́kọ́ ṣe nọ́fíù rẹ̀ nígbàtẹ́ bá rí nọ́fíù ṣe tẹ́ bá gbé gbogbo nǹkan tí kọ̀dá kó lẹ́mí àwọn èèyàn kó nínú àgbóyé àwọn èèyàn ìgbà ilẹ̀ tó àgbẹ̀gẹ́

kò ní ti káyẹ̀ ṣe mọ́ ẹrùn kẹ́kẹ́ dànù kò ní ti ṣe nǹkan tó fẹ́ gbé yẹn sí àwọn nǹkan tó wà ní àwọn igbó yẹn sí èjì kó wù ẹ̀rì pé kò lè jẹ́ kó wù láíláí ó kọ́ gbọ́dọ̀ mú gbogbo tó bá lè kó bá nǹkan yẹ ni ọ̀nà tó dájú láti pé àwọn èèyàn sójú ọ̀nà lọ́ọ̀bá àbí láti fi tàwíṣìdò rinlẹ̀ fáwọn èèyàn láti fi ìjọkànsọ lọ́ọ̀bá rinlẹ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn o ní pé ẹ̀kọ́ tako gbogbo tó bá bá tàwíṣìdò jẹ́ gbogbo nǹkan tí mọ́n bá tàwíṣìdò jẹ́ tó ẹ́ pé ìmọ́lọ́ọ̀bá lọ́kan gbogbo tí mọ́n bá jẹ́ ẹ̀kọ́kọ́ tako ẹgbẹ́ kúrò lórí ẹ̀mí àwọn ẹ jẹ́ kí àwọn ẹkọ̀ ìyàwó èèyàn sí nǹkan yẹn ẹ jẹ́ káwọn rí nǹkan yẹn sí tó lè kérí burúkú bá wọn ẹ jẹ́ kan rí nǹkan yẹn sí nǹkan tó lè báyé àtàtẹ̀yà wọn wọ́n jẹ́ tí wọ́n bá ti rí nǹkan yẹn bá ti gbọ́yé tí wọ́n pàtì ẹwà fi tàwíìdù rinlẹ̀ fún wọn wípé tó nǹkan yọ kan wá lókù tàwàhídù jẹ́ ìmọ́lọ́ọ̀bá lọ́kàn jẹ́ ẹ̀sàlàyé fún wọn àwọn nǹkan tó ń dínkù àwọn nǹkan tó máa ń dín tàwàhídù kù lára àyàn ẹjẹ́ kó yàwó èèyàn pé ẹ̀ṣẹ̀ kò kí ń bá tàwàhídù jẹ́ àmọ́ máa ń dín tàwàhídù kù gbogbo àkíbà tí bá ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá yọ́ mẹ́jẹ́ni tọ́lọ́wọ́ bá yọ́nú sí ìgbà tí bá ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yọ́ mẹ́jẹ́ni tọ́lọ́wọ́ bá rẹ̀ gẹ́lá so ẹjẹ́ káwọn èèyàn gbọ́ so nǹkan tí gbóòlò yìí ń kọ́ wa la ilaha ńlọ́ọ̀kọ́ wa yẹn pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún kò ní ìbáadà nafiu nìyẹn kò bá jẹ́ wòlí Ọlọ́run bá ní láìláha ẹgbọ́dọ̀ jọ́sìn fún wọn wọ́n yí sọ ní tọ́ ẹkẹ́ ma jọ́sìn fún kò bá jẹ́ wọn ṣéwù ní láìláha wọn kí ń ṣe ìláhù tó ẹka ma jọ́sìn fún kò bá jẹ́ wọn àjẹ̀nú ní kò bá jẹ́ wọn màláíkà ní kò bá jẹ́ wọn nẹ́bí Ọlọ́run bá ní kò bá jẹ́ wọn nǹkan bọ́rọ̀ gidi ní láìláha so nẹ́fì lọ́kọ́ wá ìgbé ìbádà kúò fún gbogbo ẹ̀dá yẹ́yẹ́ lọ́kọ́ wá ní kó tó wá ka ìfi ìbádà ìfi ìjọsìn rílẹ̀ fọ́lọ́wọ́ bá nìkan so jẹ́mẹ́à nítọ́lọ́wọ́ bá nìkan láìjí kó yíwa ń báyìí ni pé nínú ọ̀nà tí yẹn lè gbà sí dáwà fáwọn èèyàn tẹ́lẹ̀ gbà pé àwọn èèyàn sójú ọ̀nà lọ́wọ́ bá ní pé ẹ má tako táwọn èèyàn bá ń ṣe tí ò bá ti dá ẹ má tako ẹ má ṣàlàyé ẹ má ṣàlàyé aburú ẹ má dákẹ́ àwọn yóò fi ìnira kàn yín tó tọ́ ṣùgbọ́n ẹ ṣe sùúrù ẹ ṣàfaradà lórí ìnira táwọn yẹn bá fi ń kàn yín ẹ torí pé àwọn èèyàn mọ̀ ní wọ́n mọ̀ wípé táwọn ṣe yẹn tó lè kó wọn jìyà lọ́dọ̀ ọlọ́ọ̀bá wọn mọ̀ wípé tó lè fàjúrú ọlọ́ọ̀bá wọ́n mọ̀ pẹ̀lú agbára kò yí báyìí sí wọ́n ma fi nira kan ìmọ̀ kan gbáṣẹ́ lọ́wọ́ yẹn ìmọ̀ kí ẹ ma wáṣẹ́ ká mọ́ Kama kí ma wáyàwó kama ma wálé kama kama sọ àwọn ọ̀rọ̀ tí ó ma kó nira báyàn tí ó ma kó bànújẹ́ báyàn tí ó ma àwọn ọ̀rọ̀ tí ó dá sọ síyàn àwọn ọ̀rọ̀ kan ma sọ síyàn ara wọn ọ̀nà táwọn ẹ̀mọ́gbà ní àwọn èèyàn lára rí ẹ kò ní báyìí sí a má ẹni tó bá jẹ́ ẹni tí ń pẹ̀pẹ̀ sójú ọ̀nà náà bá gbogbo bí nira yìí bá ṣe pọ̀ tó yóò ma dúó watawasaw bil haqq wọ́n ma ṣe wá sí fúnra wọn wọ́n ma sàtọ́tẹ́lẹ̀ fúnra pé òdodo ni ẹ máa ṣe o òdodo ni ẹ máa pé àwọn èèyàn sí o watawasaw bis sabr wọ́n dẹ̀ ma sọ wá sí fúnra wọn wọ́n ma sàtọ́tẹ́lẹ̀ ẹmá ti torí báwọn èèyàn fi nira kàyí pẹ̀lú ọwọ́ wọn pẹ̀lú àwọn wọn pẹ̀lú ẹnu wọn ẹmá ti torí bẹ́ẹ̀ kẹwàá fi òdodo lẹ́kẹlẹ́ ní ṣòdodo mọ́ kódà tí ó fi dójú kú báyìí torí pọ́ mẹ́nu àwọn èèyàn tó ẹ́ pé ìnira tó wọ́n fi kàyà ní pé òun sábẹ̀ gba ẹ̀mí èèyàn ni nítorí pé ó ti ròyìn pé àti mọ́ fẹ́ gbọ́

so àìjẹ́ kí a gbàgbọ́ ilé dáadáa wípé tí Islam orí tó dúólé lórí ilé báyìí nǹkan tí Islam tó dúólé lórí òní nǹkan yìí naam ash-shartul khamisu májẹ̀mú ẹlẹ́ẹ̀kárùn nínú àwọn májẹ̀mú tí ó gbọdọ̀ wà lára ẹni tí ó dúó lórí la ilaha illallah gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah wúlò fún ẹni tí ó wà nínú àwọn tí Ọlọ́hun bá ní fún wípé òun náà wà nínú àwọn ìjọ la ilaha illallah mọ́jẹ̀mẹ́lẹ̀ karùn tó gbọ́rọ̀ wà lára rẹ̀ òun náà ni almahabbatu almahabba ìfẹ́ ẹni yìí ó gbọ́rọ̀ ní ìran ìfẹ́ lára kí ni ó wà nífẹ̀ẹ́ sí ẹni tó wá jẹ́ ẹni tí bá ń sọ gbọ́rọ̀ la ilaha tó dẹ̀ gbàgbọ́ yí ẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ tọ gbọ́rọ̀ la ilaha ó gbọ́rọ̀ nífẹ̀ẹ́ sí àwọn kankan kí láwọn nǹkan náà alákọ̀ọ́kọ́ náà almahabbatu lughatan kẹta ń pè ní almahabba nínú èdè nínú èdè lárúbáwá òun náà ní kí ni o ismun lil hubbi orúkọ kan ní fún ìfẹ́ ìfẹ́ lárúbáwá ń pè bẹ́ẹ̀ wal hubbu ìdánà ń kò yí báyìí sí eléyìí báyìí òun ni kan tí wọ́n pè ní almahabba nínú èdè náà ètò wọ́n pè bẹ́ẹ̀ nínú istilah òun náà ni a mailun ilal ashkhos awil ashiya al'aziza awil jazaba awil nafi'a kíyàn ní mailu kéèyàn fi sí ọ̀dọ̀ àwọn èèyàn kan àbí àwọn nǹkan kan tí ó jẹ́ nǹkan tí ó nǹkan bí nǹkan tó emi kí ẹ̀mí èèyàn fà sí nǹkan ya kí ẹ̀mí èèyàn kó tẹ̀ síbi nǹkan kan kò yí báyìí lè àwọn nǹkan tó ṣàǹfààní sòrú nǹkan ki là ń pè nífẹ̀ẹ́ kí fi sí à ibi àwọn nǹkan kan bóyá èèyàn kan lẹ̀míyàn fàmọ́ ní o àbáwọn nǹkan kan náà nǹkan tó sáǹfàní tẹ́míyàn fàmọ́ nǹkan yẹn ìfẹ́ ìtànpè nífẹ́ nìyẹn náà nǹkan tó wá gbà lérò pẹ̀lú al-mahabba ìfẹ́ eléyìí tí a fẹ́ kí ó wà lára ẹni tí ó dúró lórí la ilaha illallah tí a fi gbà ìpẹ́rù ẹni báyìí àwọn májẹ̀mú la ilaha illallah wà lára rẹ̀ òun náà ni almawaddatu wa rọ́gbátú lílá ìláha ìlàlọ́ kí yẹn jẹ́ ni tí ó nífẹ̀ẹ́ tí ó sì máa sojú kòkòrò gbólóhùn lá ìláha ìlàlọ́ wà ní maktagọ́tù wàdálàtà aléhìm al-aqwal wal-af'al mahabbatan munafiyatan li ziddiha

ìnífẹ́ ọlọ́wọ́ ọba nìkan yóò bí fún wa ìkórìíra gbogbo tí àwọn èèyàn jọ́sìn bí àtọ̀fọ́ ọba kò báyìí so a dẹ̀ nífẹ́ sí kí nǹkan yẹ kó má kí kí kó má ní àbáyọrí dáadáa kò báyìí a nífẹ́ sí inú máa dùn tí ẹbọ yẹ tí ìparun tí àìdàgbàsókè àìnígbèrú tí bá ń bá ẹbọ inú wọn mọ̀ dùn mahabba tafẹ́ ká ní sí la ilaha illallah ni inú àwọn ṣùrútò la ilaha illallah ni gbogbo ẹnikẹ́ni tó bá rí wípé iná adẹ́bọ rẹ ó lọlẹ̀ tínú ẹ̀wà ń bàjẹ́ wallahi

àwọn òyìnbó wọ́n ń gbásà tí wọ́n lárugẹ àwọn Yorùbá wá fẹ́ ma pàṣáwárún ọ̀làjú ẹ̀sìn ẹfẹ́ fi ma pa wọn sẹ̀mbáyàn babáwárún àwọn yóò máa pariwo báyìí pé ha irọ́ o ẹmọ́jẹ́ ṣe gíníkan o ẹmọ́jẹ́ ṣe gíníkan o o ń kàlùkù ẹlọ́mọ jí àwọn òròjílé yìí ẹlọ́mọ ṣe gíníkan orísun Yorùbá ń parẹ́ rẹ̀ ọlọ́wọ́jọ́ parun o ń pẹ́ pórísun Yorùbá tó parun dànù kí ló kẹ̀mí pẹ̀lú a ní kí ẹ̀sìn máa lọ sókè àbí tá ń ṣe dára púpọ̀ nìyẹn ni

torí kò sí yàtọ̀ láàrin ẹ tí ń jọ́sìn fún sáré àtẹni tí ń jọ́sìn fún Òṣogbo ẹ̀dá kan làwọn méjì jọ ń jọ́sìn fún òsà làwọn méjì jọ ń ṣe kò sí yàtọ̀ láàrin ẹni tí ń jọ́sìn fún sáré àtẹni tí ń jọ́sìn fún Ògún ẹ̀dá kan làwọn méjì jọ ń jọ́sìn fún kò ní báyìí sí kọ̀bá jẹ́ ní eré ló ń fún ní ìbádà ni kọ̀bá jẹ́ ní èṣù ló ń fún ní ìbádà ni ẹ̀dá làwọn méjèèjì èèyàn ni wọ́n kọ̀sẹ́nìkan tó tọ́ láti mọ́ jọ́sìn fún àwọn méjèèjì torí pé àwa lè máa dúnú pé ọlọ́run ṣe àwa làkóhùn bí egún alhamdulillah alàkóhùn bí egún tó tọ́ a dúnú pé ọlọ́run ṣe àwa làkóhùn bí a ń bọ̀gún alhamdulillah bó jẹjẹ pá àwọn ọlọ́kọ̀ ń bọ̀gún lọrin náà àìbẹ̀kọ́ ni àwọn ọlọ́kọ̀ àwọn ọlọ́kadà wọ́n ń bọ Ògún kò ní báyìí so a lè máa alhamdulillah Ìlọrin ò ní ọdún Ògún wọn àjọsí papọ̀ ṣe wọ́n pé àwọn tẹ́lú ti bẹ̀rẹ̀ ń sin àwọn kan wọ́n ń pèrà wọn ní torótoró àbí nǹkan àtàwọn nẹ́bà lọ kóra wọn jọ wá ní ní museum tó wà lọ́nà stadium tó gẹ̀rẹ́lìmì yẹn ẹ́ wọ́n bá tó láwọn ń yẹ mórí wọn nípa nẹ́bà gbé aṣọ ògùn wọ̀ wọ́n pèrà wọn àwọn gbogbo yìí lọ́lọ́wọ́ jọ parẹ́ èyí ń náà ìgbé pèlẹ̀ lẹ́gbẹ́ wọ lọ rí ẹ báwo lẹ́ṣe máa gbé gbogbo àwọn ògùn àwọn toro àwọn ẹ̀yìn ògbójú ọdẹ àbíkẹ́lẹ́ ń tẹ́ra gbogbo àwọn nǹkan bá wọ̀nyí ẹ́ ọlọ́run bá ti bá wa palẹ̀ gbogbo àwọn ayiwu àwọn ibi tó kù sí là ń gbìyànjú kọ́nà bá wa a rẹ̀ èyí tó wá fẹ́ máa yìí wàláì àríwọ́ tó ó mọ̀ gbé aṣọ ògùn kọ́rùn mà ní àwọn aṣọ ògùn yẹn bí àwọn ibi àwọn ilé tá máa wọ́n inú wa gbọ́dọ̀ máa bàjẹ́ tàbá rí pé àwọn èèyàn fẹ́ máa yé tàbá wá rí pé nǹkan yìí ń kú inú wọ́n máa dùn kò ní báyìí kó dàkọ́ jẹ́ pé orò dílé wa ní kó dàkọ́ jẹ́ pé orò ti rántí wa ní kò sí nǹkan tó kàn pẹ̀lú pé ìrántí wa ó ń pẹ́ kí gbogbo ẹ̀ tó bàjẹ́ pátápátá a ní kí Islam máa gbèrú so eléyìí báyìí olóńtúmọ̀ sí pé a nífẹ̀ẹ́ sí la ilaha illallah bákan náà gbogbo E, e, e, ìjọsìn fún ọlọ́wọ́ bá nìkan ó rìnlẹ̀ nínú ìlú kan àbó rìnlẹ̀ ládùúgbò kan inú wọ́n máa dùn ká máa dùnú sí pé ìjẹta òṣì ìkúndà pẹ́rẹ́sì kánítáwò kèsí dé sálẹ̀ o káni kò sí chọ́ọ̀chì kan bẹ̀ ma o ẹ̀hẹ́ inú wọ́n wá dùn pé máa ṣá si wàlọ́ọ̀hì ẹbọ ni wọ́n ṣe ń bẹ̀ òsà pọ́nlúfà òsà ó pọ́nlú abẹ́ ẹ̀rádùn church tó kún táíwò táíwò kè mọ́sàlẹ̀ ni ẹ̀rádùn church tó wà ní unity ni ẹ̀rádùn church tó wà káàkiri káàkiri ni tó yẹ kò sí nǹkankan tí wọ́n ń ṣe ń bẹ̀ lójoojúmọ́ àti ọ̀sẹ̀ tí kè bá ti ìpẹ́ lómi yàtọ̀ fọ́lọ́ọba ìpẹ́ lómi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ìmọ̀ fi adẹ́bìnrin sálẹ́lọ́run lẹ́yìn ọlọ́run inú ọgbọ́n ọdún wà inú wọn gbọdọ̀ dùn láíláí gbogbo àjíbátà bá wá ń gbọ́ wípé alhamdulillah ọlọ́run wà lè láti bá wa pa náà dẹ́bọ̀ rẹ̀ kò sí chọ́ọ̀sì kẹ̀kẹ́ ládùgbò ìmọ́ ọlọ́run ti fagbára àwọn mùsùlùmí káwọn inú wọn wá dùn inú wọn wá dùn kí máa ṣá àlọ́ mi

èyí wọ́n pèlè lọ́lá jù wàláhì láàrín wọ́n pèlè lọ́lá jù yá gúrùwà gíníwà ní ẹmà aṣọ pẹ́sìn kan lọ́gbọ̀nà wọ́n wọ́n lú ẹgbọ́n kálukú láyé fún kálukú sẹ́sìn rẹ̀ àìrọ̀ ìsìláàmù ní kágbà ẹ̀ láyé kọ́ máa ṣẹbọ lórí ilẹ̀ ìsìláàmù sọ pé kágbà ẹ̀ kankan láyé kọ́ máa ṣẹbọ lórí ilẹ̀ tó gbogbo àwọn nǹkan báyìí indi kọjẹ́ sí pé a máa nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ gbogbo àkíbàtà bá ti ń gbọ́ wípé tàwíìdù ń

ọlọ́ọ̀bá so ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó dáa ni wọ́n ní ìjọ tọ́kí ẹmọ́ tọ́kí baba ń gọ́ọ̀d bàbá pe gọ́ọ̀d wọ́n ní tó ìjẹ́ pé yẹn baba ń tọ́ka sí tẹ́ ń pè bàbá ń gọ́ọ̀d yẹn ni eléyìí báyìí kò ti di onápẹ̀ ní at-takfirul mutlaq ká sọ pé tó bá sọrún nǹkan bá ìdí kèfèrí mutlaq kò ní ẹ kò túnmọ̀ sí pé ta bá rí ẹ̀kan tó sọ náà ká ló ti di kèfèrí òun ní májẹ̀mú kò yé báyìí sí akára pé gbẹ̀rẹ̀ tó bá forí kẹlẹ̀ fóòsà di kèfèrí kò túnmọ̀ sí pé ká wá rẹ̀ nìkan tó bá forí kẹlẹ̀ fóòsà káwá ló ti di kèfèrí ká tó sọ pé ìyẹn ká tó forí wà lẹ̀ fóòsà di kèfèrí agbọ̀rọ̀ wọn ṣùgbọ́n ẹni tó bá sọ pé bàbá ń gọ́ọ̀dù tó sọ pọ́nà ọba ní rí pass tí ń pè ní bàbá ń gọ́ọ̀dù

ọyọ̀ ìjáde kó ní Islam wọ́n lọ́bàá kó sànúwà náà uh, subhanaka bihamdik wa shalla la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum